بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير gẹ́gẹ́ يا ẹ̀kọ́ عن باب ń bábọ̀ nípa الله rasulillah sallallahu alayhi wa sallam bí a nábẹ̀ wa òjíṣẹ́ wa ọ̀rẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ayé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ti ń kọ́ bọ̀ láti gbà yí wá tí a ò bá gbàgbé ibi tí a bá ọ̀rọ̀ dé náà ni ìṣẹ̀lẹ̀ gọ́sọ̀bọ̀tò bàdìr ogun bàdìr wọ́n ti jà tán ṣùgbọ́n kí lọ́tẹ̀ yẹn ẹ̀ jáde padà àwọn mùsùlùmí ti lọ́lé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a kọ́ kàn àwọn náà da lílọlé lẹ́yìn tó banújẹ́ lóbìjá sí pé tọ́pìkì ẹ̀kọ́ tòní òun náà ni makatu tatalakọ naba alhazima ìlú maka nígbà náà wọ́n ń rìsífù ìròyìn ìbànújẹ́ látara ìṣẹ̀lẹ̀ tọ́ṣẹlẹ̀ ní ogun Badr farra al-mushrikun fi min sahati Badrin àwọn kèfèrí túká níjọ́ tí ogun bá dúró ṣẹlẹ̀ tí wọ́n parí ẹ̀tàn wọ́n tú kálẹ̀ ní tí ọmọ bíi ayé àṣẹ. ní àwọn àbùsọ̀ nígbà tí ìṣòro ti ń lóye lè mọ̀nà tán ọmọ bíi ayé àṣẹ. tọkàn bá balẹ̀ lèèyàn máa sọ pé ẹ̀yẹn máa lọ́wájú ẹ̀yẹn máa bọ̀lẹ́gbẹ̀ báyìí ẹ̀yẹn máa rìn báyìí. síbọ̀ kan balẹ̀ bọ́ọ̀lù ọ̀yà mi náà ló kọ bọ́ọ̀lù ọ̀yà mi náà ló fi ní a fi lọ lé bí yẹn bá sì ń lọ lé bọ́ọ̀lù ọ̀yà ni kò ní ìdíkà ẹsẹ̀ béèrè pé sáyọ̀ lọ́ba délé àbí ìbànújẹ́ ánsẹ̀ náà ni <laughs> ìbànújẹ́ nù wọ́n padà lọ lé ní àwòrán tó jẹ́ sí pé kò ṣeé rí tàbá ń sọrọ fìlèwòdìyàn wọ́n ṣe àrùn wọ́n fọ́nká wọ́n pín yẹlẹyẹlẹ àwọn kan ń gba òkè àwọn kan ń gba òdìyàn òun náà ni wáájí jẹ́mọ̀ wáájí jẹ́mọ̀ ni wáájí àwọn Yorùbá máa ń pè ní àfonífojì ìmọ̀ ta lọ́mọ̀ tó máa fonífojì mọ̀ ní ìsinmi ìtumọ̀ ẹ̀ náà ni pé láàárín àwọn kòtò gègélé ìsàlẹ̀ kòtò gègélé ìsàlẹ̀ gègélé náà ń pè ní ìsàlẹ̀ gègélé sàsámọ̀ gègélé eh, náà ni àfonífojì bí wọ́n ṣe ń gba gègélé ní ń gba kòtò. wọ ṣìáàbù bí wọ́n ṣe ń gba kọ̀rọ̀ ní ń gbẹ̀bù ìtumọ̀ ṣìáàbù ni ló fà nínú mọ́sálù tí a máa ń parí pé ahlu makkata adra bí ṣìáàbìhà àwọn pé ará mọ́kà lọ ọmọ kọ̀rọ̀kọ̀rọ̀ ọbẹ̀ bẹ́ẹ̀ náà láti sọ pé ahlu Òṣogbo adra bí ṣìáàbìhà mi tàbá yà báyìí tàbá yà báyìí bọ́lá àjà sí wọ́n mà èmi lè rí i pé ètí mọ́ mà rí ètí mi mà rí torí bó nílùú ní ọmọ ìlú ju ẹni tí ò ti lò nílùú tánà wọ́n ní bí wọ́n ti ń gba kọ̀rọ̀ ní ń gba bùjà wọ́tẹ́jàhù sọ́ọ̀bà mákàtà wọ́n kọjú sí mákà mọ̀zọ̀rìn lẹ́ńtẹ́rù ń bàtí ń payà zọ́ọ̀rù òun náà ní ìfòyà láyé dèrò náà kẹfà yẹ kúló náà ha xajìlá wọn ọmọ bẹyìn oṣù wọ maka gan wọn àti dé maka gan náà lé tòsí tán wọn ni àti ẹgbọ pa àti bọ́ lọ́wọ́ kú wọn ò rí wa pàǹtí wa tó ó tún kú báyà ti wọlé wọn ọmọ bẹyìn oṣù wọlé maka láyé dèrò náà kẹfà ojú ń tì wọn ọlọ́run ti kìfèrè ìjọ náà púpọ̀ alhamdulilah bójú bá ti yàn ìyàn á lè wọlé o ọkùnrin kan ìyá kan fẹ́ lọ mọ́kà <laughs> láyé ìgbà kan tí wọ́n máa ń ṣàdúrà mọ́kà ìrògbé ń ṣe mọ́ àbí wọ́n tún ṣe ẹ̀yìn afá ní gbòòrò <laughs> wọ́n tún ṣe iná lílá àwọn èèyàn tó bẹ́ẹ̀ nu jàhílíyà bíi sínú ẹni tí ń lọ mọ́kà lẹ́kọ́ ṣàdúrà fẹ́ lọ́wọ́ nílé ebi òní dùn àwọn mùsàáfẹ́ mustajab àbí ẹni tí ń lọ rìn ní á àṣẹ ń bẹ lẹ́nu ẹ̀ ara ilé tí wọ́n ń ṣàdúrà fún wọn tún á gbowó lọ́wọ́ ẹ̀ ìyá yẹn ṣàdúrà mọ́kà tí máa ní yìí tí máa ní ariwo rẹ̀rẹ̀rẹ̀ ń gbà náà gbogbo ara fámìlì ẹ̀ ló pè wá gbogbo ẹbí ẹ̀ náà ló pè wá gbogbo ẹbí ẹ̀ ló pè wá ayé kò wá ara Port Harcourt wá sọmọ pé náà fẹ́ ṣàdúrà mọ́kà ó ti ga ikú pé òun ti sanwó pé lọ́ba débi tí wọ́n ti gbéra ojú tí mo fẹ́ kì fún tójú bá tí èèyàn èèyàn á lè wọlé èèyàn ti sọ̀rọ̀ fún ọ gbogbo ayé ló ti mọ̀ pé lọ́mọ kànjọ náà lọ́dún náà tí wọ́n ti ń pè ní aláàjà <laughs> lọ́ba lọ ó ti gba kínní ọjọ́ tí wọ́n pè pásítọ̀tì fún wọn tí wọ́n gbéra níjọ́ náà lọ́mọ pé wọ́n ti gbé orí ìhun sórí ẹlòmíì ọdún náà ni a ta pásítọ̀tì lọ́sùn yìí náà ni ọdún náà ni wọ́n ká bí èèyàn bí eighty tó ti sanwó tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá ara wọn tó bùn wọn ní owó tó ju tiẹ̀ lọ wọ́n wá gbé fọ́tò ó kọ ẹni tí wọ́n fẹ́ lọ hajj náà lórí tó wọ́n ti ń di fọ́tò bẹ̀ lọ́sùn wa yẹn ni mo rí mo sì máa tó aláàjà bá dé ibi tí wọ́n ti máa pín wọ́n bá ń kó gbogbo èèyàn pásítọ̀tì kìíní kan aláàjà kìíní kan aláàjà kálukú ń gbà wọ́n bọ́nu bọ́ọ̀sì ó di Ìlọrin ó di Ìbàdàn kankan mọ́ àwọn kan máa sẹ́kùn lẹ́tì sí di bí aago méje ẹ ah, ah, ẹ gba wọn ni wọn ní kìtì ah, àwọn bọ̀yá ni àwọn ilé ọlọ ni o bí kò sí pásítọ̀tì ńlẹ̀ mọ́ àá bó o lọ́jẹ́ ọ̀rọ̀ bá di bọ́ọ̀lù ọ̀yà ṣé ẹ wàá sun Òṣogbo ni kò síbi tó wọ́n yà sí ṣùgbọ́n òun ní délé ọ̀rùn fún àwọn kan ó ti ṣe àwọn kan tí wọ́n wọ mọ́tò tí wọ́n kọrí Kánò tí wọ́n dúró títí tí àjèfé parí tán tí wọ́n dúró tí àjèfé parí tán nígbà àjèfé parí tán òun náà sì lọ sí national mosque land ní kílókù ẹ̀ lábù ní Kánò bí wọ́n ti máa ta nǹkan ní ìmọ̀bẹ̀ ọlọ́ọ̀ra gbogbo nǹkan ọ̀ra sábàkà ọ̀ra gbogbo nǹkan. <laughs> ó sì wálé báríkà rẹ báríkà rẹ wọ́n ṣe fóun náà gbòde ààrẹ ọlọ́nkà àtọ̀ ah, ń tẹ̀ǹtẹ̀mí ti dúró oní wa máa ròyìn oríṣiríṣi ní tí ọ̀sẹ̀lẹ̀ gbòǹsì ntasáfẹ́ lónìí pé ìyá ajọ́ náà ìyá ajọ́ náà kò lè wọlé o kò súnlé o ó ní kílò wọn wà máa wí kílò wọn máa wí nígbà tí ọmọ kádàrà tí o sì mọ̀ pé hajj ní ìdíkà ẹ̀sẹ̀ máa ṣàdúrà maka tí o bá ṣàdúrà maka ní ìṣẹ́ yóò wọlé ẹ̀wọ̀ ọ̀rọ̀ tí mo sọ fún yín pé ń lọ maka ní àbí lóde tẹ́fẹ́. tójú bá ti yàn èyí lè wọlé ọlọ́mọdójú ti wájà máa aláì ọlọ́mọ fa àbùkù kan wá àbùkù kan wá kẹfìrì ńjọ náà wọ́n dé lu wọn wọn àbẹ̀bí wọn ti wọlé o ṣùgbọ́n tí wọ́n tún wá padà síbi tí wọ́n ti pa wọ́n yìí wọn ò ní padà bẹ́ẹ̀ wọ́n wọlé náà ní ṣùgbọ́n wọ́n sákọ̀kọ́ rò ní pípò láti àwọlé báyìí kí láàmà wí gan tẹ́lá bí adé tó wọ́n sá wọlé ọ̀kọ́ la bọ̀rọ̀ fẹ́. ìkànnú àwọn ará mọ́kànjọ́ náà tó jẹ́ pé bí ẹrú bí ọmọ ọ̀dọ́ ni lọ́ba sọ ó kọrin jẹ́ àbúrò ọ̀fẹ́ lọ́ba sọ pé ọ̀fẹ́ sọ̀tàn ọ̀fẹ́ sọ̀tàn fún ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ Abbas tí ìṣẹ́ ń kó ànábì sallallahu alaihi wasallam ó wá ní ìsìláàmù ti Abbas ti gba ìsìláàmù ńgbà náà ó fi ya pé Abbas ti gba ìsìláàmù ti pẹ́ ṣùgbọ́n kò lè fi hàn kò lè tẹ́kẹ́ ní kò lè gbé hàn ọ̀n bẹ́ẹ̀ ń ta owó tí wọ́n yàn ẹlòmíín ṣe súnà ní ọkàn o wọ́n lànà àwọn bàbá bàbá dá ìmọ̀ pé bàbá bàrọ̀ gbùdù nǹkan nǹkan yẹn ọ̀n bẹ́ẹ̀ nu wọn tó jẹ́ súnà o mọ́ nǹkan kan ọ̀jẹ̀ ó lè ṣàfihàn rẹ̀ tẹ́ ẹ bá jọ jókòó lẹ́yìn àti ẹnìkan yóò jẹ́wọ́ bó ṣe jẹ́ fún yín ibi kìíní yìí ń bẹ ní kíni ń bẹ ní ọkàn ṣùgbọ́n àwọn kìíní yìí ò lè jẹ́ wọ́n dáhùn ní àgòsínà ọ̀nbẹ o àfa ó sì ń bẹ́nu kẹfìrí tó ń wò ó tó jẹ́ sí pé ó fi Islam pamọ́ ọ̀nbẹ o ọjọ́ àlùkìyàmọ̀ gbogbo ẹ̀ ó ṣe kíni ni tù síta. Abbas ti gba ìsìláàmù gbà yẹn wá ní òun fi ń gbà yẹn náà sì gásíwáṣọ gbájú ọdún kejì ní tánàbí ṣe náà ni gásíwáṣọ gbájú ọmọ ọdún kejì ní ṣe gásíwáṣọ gbájú. naam Abu Lahab. àwọn tó tún wà náà tó fi gba ìsìláàmù ìjọ náà náà ni ọmọ alifadùn ọmọ alifadùn ìyàwó abbas ni ọmọ alifadùn òun ló bí alifadùn ibn abbas alifadùn yẹn kì í ti fadùn lòun jẹ alif àti láàmù sí wà mẹ alifadùn ló kọ́ ń jẹ ibn abbas ìyá rẹ̀ náà ti ti gba ìsìláàmù ìjọ náà mọ́wúlá àbúrọ́fẹ́ náà sọ pé wọ̀kánà ìmíràn gan wọ̀mí gan ti gba islam wà islam tù èmi náà ti gba islam wọ̀kánà làbá sẹ́kítọ́mù islam ọ̀hún abbas ń fi islam ẹ̀ pamọ́ nígbà tí abbas bá fi islam pamọ́ ìyàwó wa ń kọ́ àbá bàbá fífi pamọ́ ní tiẹ̀ bàbá fífi pamọ́ náà ní tiẹ̀ táwa lọ́mọ ọ̀dọ̀ bàbá kínní fífi pamọ́ ní kálukú fi islam wọn pamọ́ ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ wọ́n yà hide islam wọn pamọ́ ni torí pé ńgbà náà náà ńgbà náà kò sí àwọn iṣẹ́ gbangba pọ̀ irun kì í ti dọ̀ràn yàn nígbà tí wọ́n wà ní maka mọ̀nbà táwọn bí kó kọ́tù táwọn bí kó maka ni wọ́n ti di ọ̀ràn yàn alayhi salatu wassalam ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ islam tí wọ́n máa ń ṣe ń gbangba kò sí díẹ̀ lọ́wọ́ wàkánà Abu Lahab olórí burúkú tá ń pè ní Abu Lahab yẹn kọ́tà kálífà àǹbẹ̀dìrì òun ọ̀wà sí bádìrì ń tẹ kọ̀tẹ́lé wọn lọ odò mọ́kà yóò nídìí o tí ò fi lọ bóyá ara fún ni ìgbé tó náà bá lọ ibẹ̀ ló náà ṣe kí ni ló ti parí torí pé gbogbo àwọn alágbára tó lọ lọ́lọ́run mú balẹ̀ ń jọ́nà Abu bó ṣe kàǹkà tó ọmọ wo erin wo ló kọ rẹ̀ irínwó náà ló kọ abúláhà ní pípa rẹ̀ hadith náà máa kàwé fìràhónú àádìí ló mà kì í ṣe hadith lóòótọ́ ṣùgbọ́n ọdún uh-uh, mẹ́wàá wò fún wa Muhammad sallallahu alaihi wa fún gbogbo mùsùlùmí Abu Jahal ọkàn ìpàdé ìfihàn wà sàhíhù ní pé fìràhónú Abu Jahal ó wà uh, uh, uh, fáráwò ìjọ ní kíni Abu Jahal ṣùgbọ́n hadith sùmọ́tà bá wò gbèsè ayé ẹ̀ lóòótọ́ á rí i pé tiẹ̀ náà pọ̀ ọdún mẹ́tàlá o fáwọn mùsùlùmí gbà náà. Hmm? Abu Lahab ọlọ ogun Badr ọwọ àmọkàntì ẹ ẹni tó sì wà àmọkàntì ẹ mọ fún máa try láti gbọ́ information kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ máa tọ́ ṣẹlẹ̀ ọ̀kan Abu Lahab qad takhallafa bá falamma ja'ahu al-khabar kabatahu nígbà tí information dé báyìí pé ah, wọ́n ti wọ́n bí ọ̀sẹ̀ ọlọ́run wá dojú tì ó sì yẹ̀yẹ́ rẹ̀ hmm, àwọn tó ń pàtàn fún wa yìí àbúrò fún yìí tó jẹ́ ìdílé Abbas àti Abbas náà àti Ummul Fadli ó ní nígbà tá a gbọ́rò yẹn pé àwọn mùsùlùmí parẹ́ wọ́n pa gbogbo àwọn kẹfìrì rẹ́ńjọ́ náà inú wa dùn ara wa yá. àbúrò hmm. fún yìí ọlọ́lẹ̀ lòun dọ̀yìn fàn kí pé kò lè jà o ní pé mi ò lágbára ìtumọ̀ mi ò léèyàn mi ò lẹ́sẹ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn o èdè pé bóyá apá mi ti ń rin ẹsẹ̀ mi ti ń rin ti ń sàn hàn ẹ̀yẹ́ bá ní èèyàn kò jẹ́ èèyàn ó lè jẹ́ kó tóbi bí erin ní bọ́dì ẹ̀bí kò jẹ́ èèyàn ṣùgbọ́n ó kàn tóbi bí erin ní bọ́dì ni kọ̀ mẹ́rin kankan kọ̀ máa yà ìdílé rẹ̀ ọ̀jẹ́ nǹkan kan oògùn ọ̀lẹ́ bíkọ̀ lára torí mọ́wó lá ní wíwá ẹni sìn kò ní bíkọ̀ lára ó ní wọ̀kúntòrọ́jù làǹbà ẹ̀yìn fá àmàlò àkùdà oníṣẹ́ tó máa ń ṣe ni kí wọ́n máa gbẹ́ ọrùn kí ní tàbí máa ń ṣe ọfà iṣẹ́ tó máa ń ṣe. Mhm. nínú yàrá tí ń bẹ́ ń bi ẹgbẹ́ zemzem ibẹ̀ ló ń ti máa ṣe ní pé ibi kọ́lọ́fẹ́tì kan tí zemzem ti ń jáde nígbà náà kó tó di pé wọ́n tún gbogbo ẹ̀ ṣe mo débẹ̀ ẹ̀yìn alẹ́ rí sẹ́yìn ó rí ibi títí ń jáde gan wáyé wọ́n kàn gbé màsín kan bẹ̀ tí bí pọ́ńpì màsín tó tóbi dáadáa náà òun ni máa fà ẹ máa ibi tí ń fà wọ́n ti fílítà kékeré kan sókè rẹ̀ nígbà gbogbo eléwọ̀n ẹ̀yìn olérí mọ́ ní òtí ẹ̀lérí bí ẹn ti tẹ ọkàn máa mú lásán ní onímọ̀ ibi tí ń wá máa báyìí <laughs> ah, àwọn ẹni tó ṣẹlẹ̀ lọ́mọ kàkan ni nítorí bí kànga wà kànga zẹ́mùsẹ́mù wà mẹ́ kò sí ẹ̀lérí mọ́ wọ́n wá sí yàrá kan síbẹ̀ ńgbà náà tó yẹ sí pé èèyàn ò lè jókòó ẹ bá fẹ́ mọ mi ó ti mọ̀ pé tó ń bá jókòó ń bi omi wà kò sí wàhálà gbogbo ẹ bá ti ń gbé ọ kí ló ṣe ọkàn bomi lọ́fẹ̀ẹ́ ó ní ọ̀fẹ́ ni tí èyí sì tán ó sì ń sun ni kì pé bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ fà á sọmọ bómi tá à ń fà ní àwàhálà pé àyẹ̀sẹ̀ ń fa kí ní bú ni ó ń sun fúnra ẹ̀ wọ́n á ṣe àyè síbẹ̀ táwọn èèyàn ti máa jókòó àwọn onífàájì máa jókòó ń bẹ̀ wọ́n lọ ṣe fàájì lẹ́gbẹ̀ẹ́ zẹ́mzẹ́m omi ọ̀fẹ́ ọwọ́ ni ibi tó ń ti máa ń ṣe iṣẹ́ ọwọ́ ọ̀hún tó ń ṣe òun máa gbẹ́ nǹkan ìjà ibi ọrùn bí ìfà nǹkan kan báwọn ọmọ gbẹ oníbẹ̀rẹ̀ ọmọ ti ń sin bí ẹgbẹ́ sẹ́mùsẹ́mù onífàwà lọ mọ́fọ́lọ́n búra nínú ìlàjà alẹ́ sọ̀rọ̀ fi há àti àpẹ̀dá ahí bí mo ti dókòó mbẹ́ ìjọ kan tí mò ń gbẹ́ kínní ìrìn báyìí wà á ń di Ummul ìyá tọ́jọ́ ìyàwó ọ̀gá mi ti ti Ummul wọn bẹ lọ́dọ̀ mi já alisa wọn jókòó ọ̀kọ̀dì náà máa já aná information tó dé wá bá wa inú wa dùn sí púpọ̀ wípé ẹ́n wọ́n ti pa Abuja yìí wọ́n ti pa gbogbo àwọn wàhálà maka wàhálà ní ọ̀hún ó kọ́ wọn ń jẹun ó kọ́ tẹ́ ń jẹun wàhálà maka wọ́n mú gbogbo wọn balẹ̀ ńlẹ̀ sòmókù abúlé àbí yìí tó wọ́n lọ olùkọ́ náà ló kù ńlẹ̀ tó tún jẹ́ wàhálà lónà bá yọ lọ́ọ̀kan abúlé àbí bá yọ lọ́ọ̀kan lónà sáré bọ̀ mo rò pé ara ń fún pé kínní yìí ó ti ń pẹ́ tó báyìí ó yẹ wọ́n ti parí wọn wọ́n ti máa bọ̀ alẹ́ àti gbọ́n kankan ibi tí wọ́n sì máa gbọ́ náà ní ti kàábà ní sẹ́mùsẹ́mù náà ní information roundabout nìyẹn nígbà tá a pé roundabout ìlú <laughs> náà ní oríta oríta ayé náà ní. àbúlé àbíbá ń dé yàtúrú rìjìlẹ̀ yìí bisharrin ọ̀nwọ́sẹ̀ ńlẹ̀ ọ̀nwọ́sẹ̀ ńlẹ̀ pẹ̀lú aburú ìtumọ̀ aburú ni pé wọ́n kàn fi sọ́mbì yàtúrú rìjìlẹ̀ yìí ọ̀nwọ́sẹ̀ ńlẹ̀ pẹ̀lú aburú ni pé wọ́n fi bú ni o kìsì pé wọ́n ńlẹ̀ gan-an nígbà tó lè pé ẹ sáré ìrìn òsì tó rìn lọ sí ìrìn òsì ń bẹ́nu rìn ní àfa sí ìrìn òsì wà àfa sí ìrìn òsì wà kò sí ṣùgbọ́n àwọn aláfún ló kọ pé ìrìn òsì tó rìn lọ torí pé afẹ́ yẹ̀yẹ́ rìn tí ti ń rìn yẹn bẹ́ẹ̀ náà làwọn náà sọ pé yẹ̀jú rú rèjìlẹ́ yìí lè ṣà ó tu náà ó ń rìnrìn òsì yìí bọ̀ sẹ́yìn mọ̀ pé ẹni burúkú bá ṣe bu náà hátà ìjálàṣà àlà tó nà níbi ẹgbẹ́ ibi yàrá ibi tí mo ti ń ṣiṣẹ́ ẹgbẹ́ zẹ́mùsẹ́mù tónúbù òun náà ní bí okùn tí wọ́n fi máa ń di nǹkan okùn tó okùn àgbà lẹ́yìn tó ebe ojókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yìn rẹ̀ wá jẹ́ ọkọ̀ yẹn sí ẹ̀yìn mi ẹni pé òun wà nínú ilé àbúrò ọ̀fìn wà nínú yàrá yẹn jẹ tóun ti ń ṣiṣẹ́ tiẹ̀ òun ti ń jókòó níta yàrá ọkọ̀ òun jókòó báyìí ọkọ̀ mọ́kànlá inú yàrá lèmi wà mọ́ ṣiṣẹ́ tèmi mò ń kọ́ ìsìta ṣùgbọ́n a máa gbọ́ ogun tuntun pé aṣọ lásán ń bẹ ní gàgà rẹ̀. níbo ti jókòó báyìí ìdíkọ́lá náà làwọn èèyàn bá sọ wípé bùnú Harith bùnú Abdul Muttalib èyí pé tó ti jókòó yẹn bí jẹ́ ti máa ń ṣe fàájì gan nìyẹn níta wọ́n fẹ́ gbọ́ kí ni ń ṣẹlẹ̀ àwọn yẹn bá sọ fún pé ah, Abu Sufyan lóde yìí o inú àwọn tó lọ Madina jẹ́ lọ jà lọ́wọ́ o lóde yìí o wàkọ́ lọ́wọ́ Abu Lahab Abu Lahab bá sọ fún pé halumma ilayya máa bọ̀ wá súnmọ́ mi ní àárín halumma ilayya súnmọ́ mi ní àárín. fa indaka ṣe onípàápàá jẹ́ ọ̀dáhùn lọ́jọ́ sáká yìí pé information ń bẹ lọ́dọ̀ wẹ̀ ó fún mi ní kí ni tọ́sẹ̀lẹ̀ gan Abu Lahab tẹ́ máa lọ́ba eléyìí ní ilẹ̀ ọkùnrin Abu Sufyan bá jókòó ti Abu Lahab wà náà sókè yá mìíràn ààrẹ gbogbo yẹn ti pé tì í bí omi bí bí wọ́n ti pé tì í ibi afẹ́ gbọ́ kí lọ́ọ́ fẹ́ sọ. fàkọ́ọ́là tẹ̀pání sálọ́ sọ̀rọ̀ ń bí báyìí Abu Lahab Abu Lahab òun náà lọ sọ̀rọ̀ kí lọ́ọ́ sọ yabna akhi ọmọ ìyá mi akhbirni kayfa kana amru nnas bóò lọ́rọ̀ àwọn èèyàn ṣe jẹ́ńjọ́ náà gan níbi ogun bádìrì bóò lórí gan níbẹ̀ kọ́lá ó ní máa gbọ́ o ń tọ́sẹ̀lẹ̀ ni pé ó dàbí ẹni pé àwọn èèyàn kan bá pàdé ń bẹ̀ o ma huwa illa an laqina alqawma abáwọn èèyàn kan pàdé ń bẹ̀ famanahnahum aktafana àwa sọ fún akọ́ máa gbé wa wọ́n máa gbé wa léjì kàbó sí wọn yaqtulunana kayfa sha'u bí bàtà sọ fún akọ́ yẹ ká máa pa wá àti ẹ̀ pé nítorí fi ń sọ mbẹ́ ni pé lágbára tó wọn nítorí ẹni pé ẹni ẹ̀ṣá máa pa wá nìṣó wọ́yà ṣèrú nana kí wọ́n sì máa mú alẹ́ rú bó ṣe wù wọ́n wàáyé mọ̀lá ìtumọ̀ ayé mọ̀lá ẹni pé ó kù sí mọ̀bìlá wàáyé mọ̀lá ọlọ́run mo fi búra oyin tó ń ti bẹ́ẹ̀ òun ò bú àwọn èèyàn táwọn jẹ́ lọ sógun wọn sọ pé wọn ò ṣiṣẹ́ ah wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ntí nsọ nìyẹn màálùm tó nà ní ìbú ẹnì kankan làkìnà rìjàlá bíi apàdé àwọn ọkùnrin kan tó yẹ sí pé wọ́n mà funfun gbòò mọ́ ẹ rìjàlá bíi àwọn ọkùnrin funfun wọ́n tún gun ẹṣin ẹṣin tó jẹ́ sí pé àwọ̀ rẹ̀ láàrin dúdú àti funfun láàrin dúdú àti bólk láàrin dúdú àti funfun náà ni àwọ̀ ẹṣin tí wọ́n gùn níbo wọn ti wá rí ààrẹ ẹsìn tó jẹ́ ààrẹ dúdú àti funfun àti pé báwo làwọn ti ń ṣe funfun àtún á dá wọn mọ̀ á sì mọ gbogbo àwọn èèyàn wa tó wá láti mọ kàmí báyìí àdáhùn eléyìí mọ̀ wò láwọn tá à ń bá jà ń jẹ́ náà bẹ́yìn náà sàmá yìí wọ́n làwọ̀ nàám wàláhì àdúnù bóyá nítorí fẹ́ sọ ni pé má tò fi ṣe à lágbára nǹkan kan jọ náà wàláyà kúmùlá ha ṣe à ẹni pé nítorí sọ níbẹ̀ ni pé àwọn táwọn bá pàdé ìjọ náà àwọn ọkùnrin kan lábá pàdé wọn funfun funfun tó wù ní wàhálà rẹ̀ àwọn wọn ti á funfun sí èèyàn funfun bẹ̀ àwọn àlà máa pé funfun kò sí funfun yẹn o níyàn bá ti lè funfun ó ti kú léèyàn àwọn tí wọn máa ń súnmọ́ funfun díẹ̀ wọn yìí ṣe funfun àwọn bí àwọn Argentina Argentina ìyàmọ́ rí wọn tí wọn máa wọn tún máa funfun tùmọ́ pé yóò wà funfun bí funfun ṣe rí tí ó dàbẹ́ àmì ọ̀mọ́ èèyàn funfun làwọn rí funfun ganan ganan wọn kọ́ máa wò náà pé níbi tí wọ́n ti ń wòran lòun ó ti mú abalẹ̀ ńtẹ̀ tẹ̀m̀pé téèyàn bá fẹ́ bá yàn tó bá wọ nǹkan kan tó yẹ pé ò rí rí tàbó ṣe nǹkan kan tó rí ọkọ̀ ti mú làákà yẹn ń bẹ ní náà ó lu sì díẹ̀ ń bẹ mímórì rẹ̀ ọ̀lọ́ ọ̀bẹ àsìkò tí wọ́n ti ń bí sí pẹ̀lú nítorí yẹn yóò ti pe two yóò ti parí rẹ̀. kọ́lá àbúrò kúrọ́fù yẹn níbi tó ń ti jókòó sẹ́yìn màgbọ́n kọ̀yìn síra wọn ni wọ́n fi ń gbọ́rọ̀ yẹn wọ́n jáde síta tá a lò ohun tó wọ́n jáde síta tó ń bá jáde síta síbẹ̀ tó ń bá ń gbọ́n tẹ́nu sọ wọ́n lè gbẹ́nu òun sọ́n torí pé òun ò lẹ́sẹ̀ ẹrú bí ẹrú lòun tó wọ́n mọ̀ ọ̀dọ̀ lòun. àbúrò ọ̀fìn ní farafá tó tónú bẹ̀rẹ̀ hujra mo bá rárá ká a sọ tẹ̀kọ́ mo sọ fún wa pé okùn tí okùn ní tónú mo bá rárá mo bá ara nanu láti bí ibẹ̀ pé tilka wàláhì màláìka àwọn ọkùnrin tẹ́ ẹ̀rí tẹ́ ní afọ́fún yẹn wàláhì màláìka náà wà máa kèfèrí ò sì fà gbọ́ yẹn kọ̀fẹ́ gbọ́ yẹn pé màláìka ò sì wá ràn wọ́n lọ́wọ́ wọn ò sí tọ́lọ́hùn àwọn làwọn ń ṣe tọ́lọ́hùn àwọn lọ́yẹ kí ó sàwòkè ọ̀nà lọ́wọ́ ǹjẹ́ ẹ̀ fẹ́ kọ́ ọ́ lọ́fọ̀rọ̀fọ̀ Abu Lahab yàdà òwò bí abúláhàbí ṣe gbọ́ pé àbúrọ́fín kọ́mẹ́ǹtì pé àmàlàíkà lọ wá abúláhàbí kan gbé ọwọ́ rẹ̀ sókè fàdọ́rà bàbí ha ọkàn gbélé ojú mi ní ọgbà mi ní ojú bọ̀rùbàtán ṣẹlẹ̀ ní lílù kan tó jẹ́ sí pé àwọn òrìwé ẹ̀rí láyé fàtàwárùtùhù àbúrọ́fín náà má tàbí ọ́bíọ́ tẹ́ ǹkan sọ fún alẹ́ kan kọ́lẹ̀ lòun kì í ti kọ́lẹ̀ níbọ́dì kò ní èèyàn ni ìdí ń sọ ni ṣùgbọ́n kò lè kò lè kọjú àbúlá rí o ṣùgbọ́n torí pé a ti wá gbàmí létí ọ̀tún kí n kọ́ ti òṣìṣì ẹ̀sìn ọkọ wa báwọn tóun ti di mùsùlùmí ń tiẹ̀ fàṣà wàrùtùhù èmi náà bá da padà èmi náà èmi náà èmi náà mo mo mo fèsì ẹ̀ fàtàmálà ní ọkà kàmílẹ̀ kan nílẹ̀ báyìí ìtumọ̀ ìtàmọ́lá sọmọ kò tí yàn bá yàn sẹ́ni bí màrẹ̀ yàn pé kíní kíní ìjàkadì à ọ làgbára ìjàkadì onídìí kọ́ bọ́ sí ọkàn gbé ọlẹ́ ọkà ọ ni pé ó ní fàtàmálà ní ọkàn gbé mi lókè ni fàtọ̀rọ̀ àbá bí yàrá àrùbù ọkàn lẹ̀ mọ́lẹ̀ ní pa bó ti lù mọ́lẹ̀ báyìí tún máa bára ka àlàyà ó tún wá dúkòlé mi lórí báyìí pé ìwọ lórí burúkú yìí ìwọ ní fi dí gbogbo ntọ́sẹ̀lẹ̀ ó tún wá lù mí mọ́ lórí ilẹ̀ gbà gbà ó lù mí mọ́ lórí ilẹ̀ gbogbo ayé wá ń wò wọ́n ta ni ó pé àbúlà àbí káyìí tani ọ̀sẹ̀ bẹ́ẹ̀ nù wọn òun náà jẹyìn rẹ̀ ń sùn jẹun pé ẹ̀rù jẹjẹ ló kọ́ rẹ̀ ń jẹ ẹni tó gbóyà tí ìyàwó rẹ̀ ń lọ sẹ́gi tí tó ń fèsì àti ń fèsì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. naam wọ̀kún tó rọ́jò láǹbà ìfà mi ò lágbára tó nǹkan òun tó sọ fún mi àbúrò fún mi àwọn ọmọ lágbára tó nǹkan yẹn n ti náà ni pé ìbànújẹ́ ní ṣe tí sọ̀tàn yẹn pé ah, tó ń bá lágbára tó nǹkan yẹn ah wọn bá fi ojú àbúlà wúrú nǹkan lòun ọba pa ń bẹ̀ gẹ́rẹ́ nígbà tó wọn apá àwọn ọ̀ka ó mú fọ́tìlì táwọn ọjọ́ wa nínú yàrá tó jẹ́ pé ìyàwó ọ̀gá àwọn tá a sọ lẹ́ẹ̀kan nù ọkàn dìde lẹ́ẹ̀kan náà bóyá ó mú fọ́tìlì kọ́kọ́ wò pé àbí àbúrọ́fin náà yóò lè ṣe díẹ̀ níwájú àmọ́ orí pé kíní yìí wọ́n mọ̀ pa ó sì jókòó lé lórí ó sì ń kí dẹ́ndẹ́ sí níkùn ó ń gbà fún dáadáa bí Ummul Fadl ṣe dìde nìyẹn ìlà amúdí mi ni amúdí rẹ̀ hujra ọkàn lọ yọ ọ̀pá kan ní ọ̀pá yàrá bí táwọn wà ní bú bó ṣe yọ báyìí fàákàdàtù ọba gbọmọ fàdọ́rọ̀bàtù bíhì ọkàn fi gbá ọkàn lẹ̀ mọ́ orí orí Abu Lahabi ni dọ́rọ̀bàtàn ọkàn lù ní fala'at fi ra'sihi shajjatan munkara ó sì ya orí Abu Lahabi yàní ọbẹ̀ orí ẹ̀tẹ́jẹ̀ kí ti pọ́ fọ́ pọ́tẹ́pọ́tẹ́ wà ọ̀yà ẹ̀tẹ́jẹ̀ jáde ńbẹ̀ falaat ìfúnma falaat ni pé ó ọfàyà ọjẹkọ ọsàlọgbẹ nítorí pé ìbínú pátápátá ni ìyá náà fi dààbò níbi olórí burúkú rẹ ọ̀pá ẹ̀ okòbò lórí àtòbìnrin náà máa jà obìnrin wúlò ń bí àbí òwúlò ń bẹ ó mọ̀ nífọ̀ọ́ bọ̀ kọ́ọ̀lẹ̀ bó ti gbá ma lórí sábà ìkọ̀sá lọ́wọ́ sọ̀rọ̀ fóbìnrin ti wá níbà tó bá lùyàn báyìí yọ sá lọ ni pé kọ́mọ́ bàtí lé wọn bá ó dúró tì í oníwàkọ́lá ìyá náà sọ pé ìsàdà áfítàhù àǹgáàbà àìníhù sẹ̀yìdù tó ní pọ́gà rẹ̀ òsì nílé lọ́wọ́ ń yàn ẹ̀jẹ̀ kí lọ́sọ tó fi ń lù báyìí nìyí ó ń tilíkà wàláhì humul màláìkà ẹnu kọ́ sọ pé àwọn tí wọ́n sọ kalẹ̀ ìjọ náà tẹ́lẹ̀ ọkùnrin funfun tẹ́lẹ̀ rí yẹn pé màláìkà ni tí ń tẹ́lẹ̀ lọ́wọ́ fẹ́ pa á tó ti wá sọ jù ìlú ẹjẹ́ òun kó lọ tó bú ọ inú kó wọn náà fún ní insult ọgbà lójú òun náà sì fẹ́ ṣe tiẹ̀ o tún kó mọ́lẹ̀ o tún lẹ̀ mọ́lẹ̀ o tún jókòó sí lọ́rùn o tún gbà sọ́wọ́ apá ni bí ìyá ṣe ṣe nù yá ní torí kọ́ gàdọ̀ sí nílò fi ń ṣe ládàá ládàá báyìí fàkọ́ mọ̀mọ́ wá lé yáǹdẹ̀lì ìlà àbúlé abíbá dìde lórí rẹ̀ lẹ́ńtọ́ padà sí lé tẹ̀lé lẹ́ni lẹ́ni àbùkù kí lọ́fà tí òfin kojú mọ̀lẹ́fàdùlẹ̀ kò ń sàmọ́fẹ́ jù sí yín kí lọ́fà tí Abu Lahab òfin sọ pé ẹ̀yìn àtìyá àtọmọ màá lu ogun yín pa lónìí tí ò mú yà ǹjẹ́ mọ̀ pé ọkọ̀ líle yín kò fèsì yà kí lọ́fà àfáàní kan lọ́nà ọ̀wọ́ ẹni tí ò sì náwó máa pè kí lọ́fà ọ̀yà ọ̀yà àfáà àfáà tó pupa yìí ẹ̀wọ́ náà ní àhàn mo bàbá ó kọ yín ẹ̀ máa ń sà ẹ̀ máa ń sà aya imam náà mhm. wọn kì í fọwọ́ kan obìnrin ọkọ ìyàwó náà ní fọwọ́ kan ìyàwó náà yorùbá yìí lágbára dé ọ wọn ìlú obìnrin àbí wọn yìí fọwọ́ kan obìnrin wọn yìí fọwọ́ kan obìnrin yàtọ̀ ọ̀dọ́ sọ yorùbá lọ́fọ̀ àti mà ṣùgbọ́n àwọn eré ìkópọ̀ ń jókòó wọ́n wà yí pé àìfọkànbìnrin bò wọ́n máa fọkànbìnrin gbà náà dáadáa ṣùgbọ́n wọ́n igbó obìnrin ọkọ ìyàwó obìnrin olóbìnrin làwọn ìlú yẹn o bóun ní ti á lu ìyàwó rẹ̀ ìyẹn lọ́fà lásán náà fi dá ọkùnrin padà ló fi dá ọkùnrin padà nígbà tí obìnrin wá bí ànábì léèrè ìgbà wàá ma Abu Jahl fa sọ̀lù wàá ma Abu Sufyan kánà àwọn làásọ̀ àná àtìkìlì. obìnrin lọ bá nàbì ó lọ bá nàbì dámọ̀ràn pé àwọn ọkùnrin méjì láwọn mi o ìran méjì ni wọn lábàjá Ekeji, èkejì Sufyan arábìnrin tó ṣé ọwọ́ agbàmọ̀ràn ni tíyẹn bá wá agbàmọ̀ràn lọ́wọ́ rẹ ní àwọn àyè tíyẹn tí máa ṣe gíríbà ni èyí ṣe gíríbà ni gíríbà ni ọ̀rọ̀ ẹ̀yìn ti nínú àwọn àyè tí ó ti dáa kéèyàn sí máa ń ṣe tó tún gbalada òun ni tí ẹnìkan bá wá gbàmọ̀ràn lọ́dọ̀ rẹ nípa nǹkan kọjá wọ bábá ṣe rí fún un obìnrin lọ gbàmà lọ́dọ̀ ànábì sọ́nà máa ń sọ́nà pé àwọn ọkùnrin méjì láwọn fẹ́ fẹ́ ìwo ni mú ń bẹ̀ ànábì wá fún láńsà tí ń túmọ̀ sí pé má mú ìkankanú àmẹ́lẹ́ wọn sọ fún pé má mú o wọn yà sórí alákọ̀ọ́kọ́ sàǹgbọ̀n ní Àbújá ó lọ sí ni sọ̀lú kò ní nǹkan kan sóbìnrin sì lè gbé ibi tí ò sí nǹkan kan àfa gbogbo àti tìmíyàwó mi báwo náà máa ń tóun ṣe kóun tó máa bọ̀ aláàárọ̀ yìí o ti fowó lẹ̀ àbọ̀ fowó lẹ̀ o tó máa bọ̀ aláàárọ̀ yìí tó o bá fowó lẹ̀ tó o bá fi wá bí fóònù wọn fi yín ọlọ́run gbèsè àwọn ìdí ọgbádùn obìnrin nìdí owó ẹni tó ń wò yẹn o kò ní láwo kò ní kankan o sọ̀lú aláìní anabi sọ̀rọ̀ ó rẹ́ ní kejì ah, àlùbánu náà ló kọ́ rẹ̀ ń jẹ́ tóbìnrin bá ti lè ṣe single mistake báyìí yóò kó fún ní tààrà ìyá níbi ẹrù ló kọ́ rẹ̀ anabi sọ̀rọ̀ àwọn ṣùgbọ́n anabi ọ̀sọ́ fún pé fẹ́ má fẹ́ fẹ́ má fẹ́ ìwọ lọ́wọ́ á kù sí ní kíni tó báyìí pé tòsí lọ́ba fẹ́ bisimilá tó báyìí pé kùmà náà ló sì fẹ́ bisimilá mí ìjọba wọ̀ mẹ́ẹ̀. ẹ̀rí lóbi sí pé lílù tí ẹni yẹn ń lu ẹ̀lẹ́bí fi sọ̀rọ̀ rẹ̀ sallallahu alaihi wasallam ló fi yá pé ìpìlẹ̀ ní à ń lo obìnrin ọ ayé àlùkọ́ni fábírì bòhún náà kì í ṣe bó ṣe ń túmọ̀ ẹ̀hún <laughs> lọ́ọ̀ka tẹ̀sífì dáadáa fábírì náà ìgbà tó tó so dọ́rùbù gan lílù tí á lù tó ìgbà tó tó ṣe léwu gan wò ìgbà tó wòrìn tó rìn kó tó dé ìrìn àjò tó rìn ó tó débi pé fátó àjò tó rìn àkọ́kọ́ ni fáìlì òun nà lẹ́yìn ìgbà náà wájú òun nà fìlìmọ̀ báyìí fáìlì òun nà yìí ó lè wà ń bẹ̀ láàrin ọdún méjì tí wáàsí wọ́n ní wàràǹtì sàní wáàsí ìbọn ó jèrè ọkàn rẹ̀ ẹni bá jèrè ọkàn ò gbọ́dọ̀ ọmọ lọ ọmọ sá máa ṣe ṣe ṣe ṣe lẹ́yìn àgbà náà wahjuruhunna fil madaji thumma wadribuhunna wadribuhunna yẹn gan tafsir bẹ́ẹ̀ ni pé nǹkan kékeré làfi lù wọ́n eléyìí wọn á ní àpàpà ní sí máa lu obìnrin á máa lu obìnrin dáadáa àǹtí ẹ̀ ìwọ náà tó ń gbọ́ mi tó wáyé pé alálùbami ní ọ́ jùlẹ̀ o bóyá wà ń bí bó sì gbọ́ ń náà má lu ìyàwó mọ́ o má olóbìnrin gẹ̀rọ àtàmìlì ẹlòmíín títí báyìí tóbìnrin bá rí tí wọ́n gbé ẹ̀ èmi a máa lóbìnrin tèmi o èṣù ló kọ rẹ ń jẹ àwọn aláìmọ̀ kan jàhílíyà gan san jù ọ lọ tí mọ́lù ni wọ́n bọ́ bá ti tọ́ ẹ sáà pé ṣé ìbá sọ pé ojú obìnrin sáàmà lọ ẹ̀bá ni wọ́n sá lù òun pa èmi ò lù ọ́ o tí wọn kó obìnrin yóò tún máa pé wọ́n lù òun pa ó tí ì lù ó tó máa pé <laughs> àwọn obìnrin ó fìtí náà ń bẹ̀ ẹ̀rọ ó lù mí pa ni o ẹni tí wọ́n lù pa máa sọ pé ó lù mí pa wọn bá àmì ìlú yẹn ní ìlú obìnrin hmm. ìwà ẹ̀ṣẹ̀ tó tóbi ní tí yẹn bá dárò ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ ṣẹ̀ríà discipline tí wọ́n fún yọ kọjá bẹ́ẹ̀ wọn bá lu obìnrin lùkulù tó nípa báyìí lílù tí ìyá yẹn kógi fún un tí àbúlà àbí òfin lè dá padà ó ní pé wọn kì í lu obìnrin lọ́dọ̀ wọn obìnrin ní ọ̀wọ̀ hmm. náà wọ́n á ní abúláhàbí yìí lẹ́yìn ìgbà tó padà sí létí mùlfọ́tì lù ń papà tán wọ́n náà kọ́ lọ́n búra máa á ṣà ilà sábẹ́yìn láyà òru méje péré ló kù tó lù láyé ó fàlàáfíà lọ́jọ́ méje òru méje padà lẹ́yìn ìgbà náà torí gbogbo eléyìí ìtàn rẹ̀ ń bẹ àwọn tafsiru máa ń sọ̀rọ̀ hadith rẹ̀ ń bẹ tí wọ́n máa ń kà ní wọn kutubul hadith ọ̀bẹ̀nu tafsir inna kafainaka almustahzi'in tọ́lọ̀ ka àwọn tafsir ọba gbogbo àwọn nǹkan yẹn wọ́n mọ̀ dárúkọ wọn kìfáyà ọlọ́run nìyẹn lílù tí ó mọ̀ ìfọ́dù lílù kọ́ ló fi kú ṣùgbọ́n wọ́n fẹ́ kọ́kọ́ kàbùkù kànáà ọwọ́ lọ́jọ́ méje lẹ́yìn ìgbà náà ọjọ́ méje tó lò yẹn kì í ṣe pé lílù yẹn ní dàrá mu ó ń o ó ń sáyé rẹ lọ ṣùgbọ́n lẹ́yìn keje báyìí ramahu bil adasa ọlọ́run bẹ àìsàn sí tí àìsàn tọ́lọ́ bá dẹ síyàn kì í gbóògùn yẹn tó lọ́rọ̀ fún ẹ tọ́ ẹ bọ́ lọ́n dẹ sí ọ ní ó fẹ́ fi àwọn gbogbo àwọn tọ́lọ́ ń dá àìsàn sí kì í gbọ́ kò gbọ́ wòsàn torí pé ẹni tọ́ dẹ wáyé ó ti mú òògùn ẹ̀ lẹ̀ torí bọ́ọ̀lù lọ dẹ ọ yàtọ̀ sí pé àìsàn tó kó níta dé yàtọ̀ sí ní tí èèyàn rárá kó ìrora tó ń wo ni tọ́lọ́ ń bá dẹ sí ọ ọ̀kà pẹ́ ìrẹ́ yọkan ẹ̀fọn yọkan tọ́lọ́ bá dẹ sí ọ òtò tọ́lọ́mbà dẹ̀sí yẹn tọ́lọ́mbà dẹ̀sí yẹn ó ti kọjá agbára nìyẹn apá agbẹ́ nìkan ọ̀ká mọ́ ló fi jẹ́ sí pé bí nǹkan bá kéré tọ́lọ́mbà dẹ̀sí yẹn ó parí yọ parí nǹkan tó tóbi yẹn ẹ wà máa rò pé àbó ńlọ parí ẹ̀ kìí sóhun àti ọlọ́nkà bẹ lẹ́yìn ẹ̀ tí ni tí ń lò ní àdẹ́sí ni ọlọ́mọdé aburú sí wa láti máa ń sàdúrà pé gbogbo ẹni tí ó bá jẹ olórí fún wa ọlọ́mọdé wọn sí wa tó bá jẹ olórí tọ́lọ́mọdé sí wa adáràn ni yóò kẹ́ máa kó wa mi ní kàlùkàlù kàlùkàlù yóò tún máa ẹ bá tún sọ̀rọ̀ yóò tún tù sẹ́wọ̀n yóò pẹ́ tó bá wù yóò fẹ́ tó bá wù lẹ̀ yóò fẹ́ tó bá wù lówó oṣù òní fẹ́ tó bá wù lówó oṣù yóò yẹn tó bá wù jẹ́ ọ̀dẹ̀ sí yín nù ọlọ́mọdé àwọn olórí sí wa o gbogbo ẹni tí wọ́n bá jẹ́ aṣáájú fún wa ọlọ́mọdé wọn sí wa ó sì mọ́dé ìyàwó wa sí wa mọ́dé ọkọ wa náà sí wa mọ́dé ọmọ wa sí wa mọ́dé òbí wa sí wa bọ́lá bá ti dẹ̀ kánú kánú gàdá àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ọgbà rẹ̀ kà á gún mọ́ yọ̀ọ́ kàn máa lé ni nígbà wàá lọ́jọ́ méje lẹ́yìn ìgbà náà àìsàn tí wọ́n dẹ́ sí àádásà náà ń pè wá híyà kórhatun tàtàṣà àmọ́bí àlàárù òun náà ni àìsàn àìsàn tí yẹn máa bí kúrúnà kúrúnà ni àìsàn awọ àìsàn tí máa báyàn lára awọ lára skin ni máa wà àìsàn yẹn wọ́n ní gbogbo lárúbáwá ni máa sáfù ìpè ìmọ̀ràn ìtọ́ ọba wọ́n lè pé láàrin ọwọ́ àti ẹni tí kinní ń bá mú àbọ̀dọ̀ fi distance tó bí mítà twenty sílẹ̀ tọ́ba ilé súnmọ́ pẹ́rẹ́ tó tó ju mítà twenty lọ yọ̀ọ̀ràn àdìọ́kàn lárúbá wa ń gbà yẹn lórí àìsàn yẹn àdìọ́kàn lárúbá wa ń gbà yẹn lórí àìsàn yẹn tó yí wa báyìí àìsàn tọ́lọ́ ń dẹ̀ sí i èyí ìlágbára jẹ́ hiv lọ́nà ẹ̀yìn pé hiv má fi ẹ̀jẹ̀ kan ẹ̀jẹ̀ lásán ẹ̀ lè dojúkọ àìmọye bọ́wọ́bọ́wọ́ àìmọye ẹ̀ ẹ̀ àìmọye ìjọ kírun mọ́tálásí àìmọye kíní ìyún ò pè ọ̀ràn ṣùgbọ́n ibi tí sábà ti máa ràn àwọn dókítà ọmọ wọn máa sọ pé ẹ̀jẹ̀ kẹ́jẹ̀ kíní kan ẹni kan nǹkan tó lò ẹ lò ó tọ́ka ẹ̀jẹ̀ yín tó fi wọnú omi ara wọn ní sábà máa ń kọ̀ sí ẹ̀ ṣùgbọ́n eléyìí ń tiẹ̀ kí ẹ lágbára jù bá làwọn lọ́wọ́ lájọ kan rẹ̀ pé ah má rí ni má ṣe kí ni má fò má fò má kí lọ́wọ́ ìkíní náà lọ́wọ́ apá lẹ́yìn ọjọ́ keje la ìsàn yẹn bẹ̀rẹ̀ ṣùgbọ́n jẹ́mílì lólu lẹ́yìn bàtà ìsàn yẹn bẹ̀rẹ̀ àdéhìí yóò gbé wa fún wa ṣùgbọ́n kí lọ pa àìsàn yẹn bóyá lọ́dún mẹ́fà ń bẹ ọdún márùn-ún mẹ́rin àmọ̀ ṣùgbọ́n ó sára rè mọ́ ẹ̀sán bá múyàn táwọn èèyàn lè súnmọ́ fẹ́ẹ́ mọ̀ pé ó ti kú tó kú nù ni ta ní ògbóúnjẹ fún dé kínní kan láti ta lò á sóúnjẹ bíi bọ́ọ̀lù wọ́n sì bíi bọ́ọ̀lù wọ́n máa ta sí pé ó ti yí sọ́dọ̀ rẹ̀ kọjá nǹkan rẹ̀ lójú kọ́mọ ẹ̀jẹ̀ ló kù wá omi bọ́tú wọ́tà ẹ̀ má dín ní wọ́n yí gbirigbiri ẹ jù kó sáré lọ bá tàbí kó jù fìlìlìlì kọ́lá bàbà lọ mú nǹkan rẹ̀ ní abalọ́ hmm, bó ṣe ṣáyé padà ni Abu Lahab ikú tó kú nìyẹn ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ ló ń ṣe lórí ẹ̀ tabbat yada Abi Lahab ẹlòmíràn máa tún àgbẹ̀ ọwọ́ Abu Lahab ó ti ṣe kí ni ó ṣòfò ọ̀pá rẹ̀ ọwọ́ rẹ̀ nìkan ni wọ́n kàn lọ́wọ́ rẹ̀ ni gan ni ọlọ́run ṣe pè fún mẹ́rin

ṣùgbọ́n ń ti bẹ́ẹ̀ mọ̀ jẹ́ ti bí àṣẹ ọ̀rọ̀ ọlọ́run kò gbọ́dọ̀ rárá kò sí gbọ́dọ̀ gba ìsìlámù ìparí ayé náà lọ parí síbi tí ọ̀dà ẹ̀ ara wọn kẹta àfi máa gbà kí Quran kì í sọ̀rọ̀ ẹnìkan ọ̀rọ̀ dání ọ̀rọ̀ ó yẹ tiẹ̀ wáyé pé ẹnìkan tó lọ́n sọ pé tábà ti adára wọ́n gba padà táwa sọ pé àríwá tábàtì àwọn àmà kí lọ sí lákìyà mi sáà inú nátọ́ wà ní ìsìn náà inú ìyà ti ń jẹ lọ́wọ́ ní ìsìn gbogbo àlọ́ bá ti ń ké èpè tó ń ṣe kíni èpè ìyàwó ẹ̀ náà gbégbè nípa báyìí kíní yìí lọ́pàá tó ń bọ̀ ti wá sí gbogbo ọmọ rẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ ò lè débẹ̀ o hmm, gbogbo ọmọ rẹ̀ lè òkú ẹ̀ fàtàlákàhù banú gbogbo ọmọ rẹ̀ sílẹ̀ ní wọ́n lè débẹ̀ ìyókù ẹ̀ bàbá kẹyà sára síta ìyá mi ọjọ́ mẹ́ta lọ́mọ sẹ́kù ńlẹ̀ tó ti kú kalẹ̀ tí ọ̀sẹ̀ tí ó débẹ̀ wọ́n kàn sáà sáà wọ́n lókù sáà ni ah, òkúta ń gbé tá ń gbé wọn ò sọ fún wa pé wàhálà ń bẹ́ mẹ́ lọ́jà gbé náà sọ fún wa bá fọwọ́ kàn irú tó pa ní òsèkínì ní ọ̀pọ̀ àwọn ọ̀sẹ̀ tí ó débẹ̀ o eh, ẹ̀rẹ́ ìbò làbámu ní kankan sọfẹ ní ẹ fi tì sínú kòtò lọọkan lọọkan àbí kẹ fi búdòzà gbé ẹ lọ rẹǹtì búdòzà kọsá ẹni tó wà lókè rẹ ọgà ẹ sá máa fi wọ́n so dábàá tí bìkan ẹ rì mọ́ bìkan ẹ sá bò mọ́ bẹ́ẹ̀. ọwọ́ atẹ́kù lọ́jọ́ mẹ́ta láàtọ́ kọ́ra bójá náà sàtúhù ẹnìkan ò lè súnmọ́ bí okú bètè rẹ̀ ẹnìkan ò sì tó bẹ́ẹ̀ kọ́ láyà fún òfẹ́ sìn torí bí kálukú ń fi àlóyà rẹ̀ pé ah, àìsàn yìí ló mú náà ló mú ìyẹn náà tó falamma khafu àtàbà àwọn ọmọ rẹ̀ wá ń bá wọn pé ayé ọmọ máa bá wọn pé bàbá rẹ̀ máa wù ọbẹ̀ àmàrí tán bàbá rẹ̀ ti ń jẹrà ẹ̀ wọ́n máa fi bú bàbá wọn máa padà ọmọ òsì ni wọ́n kí ni akọ rẹ̀ èyí bàbá rẹ̀ jẹrà tí gbogbo wa wò báyìí sẹ́wọ̀n pé ojú ọmọ ti yàn náà kọ́lá kí èèyàn jẹ́ ẹlẹ́sìn Islam ọ̀gá tí bàbá jẹ́ kèfèrí àwọn èèyàn ó fi bàbá rẹ̀ bú padà pé mo rí tan bàbá ń jẹ́ oní ti ń tàjẹ́ báyìí sẹ́wọ̀n pé yọ bá yàn pé gẹ́gẹ́ àwọn ọmọ ojú ń tì wọ́n pé wọ́n ń bẹ̀rù sábà fítàkìhì títà ń bá fi ilẹ̀ báwọn títà ń wú lọ lẹ́yìn ìjọ kẹta yóò dábùkù fáwọn hafaru wúlà wọn wá gbẹ́ kòtò kan wọ́n jìnnà o wọ́n wá gbẹ́ kòtò fún tán fún màdàfà òhù bìhù fi ẹ̀hù fúrátì wọ́n wá lọ wá igi kan tó gùn wọ́n wá fi ń tì tani ó sùn mọ́ tani ó sùn mọ́ kó náà tiẹ̀ wọ́n wá fi ń tì ọlọ́run fẹ́ yẹ̀yẹ́ yẹ̀yẹ́ ọlọ́run ló dì mọ́ tí yẹ̀yẹ́ ọlọ́run bá ti dé kò sí bẹ́ẹ̀ sì ni ẹ wá gbé nǹkan kan lè má ti wọ́n o mọ̀mọ́ ọlọ́run ti dẹ yẹ̀yẹ́ lẹ̀ fún pé ikú ẹ̀sìn ló kù tàbá tí àdá rẹ̀ yìí ó lò ń gbọ́ bá fẹ́ kú kó tó kú gan láti mọ̀ pé tàbá tí àdá rẹ̀ bí láàbí lòótọ́ tó wọ́n sì sigi tì í sínú kòtò wà kọ́dà fúhù bil hijara wọn nígbà wọn á tì sínú kòtò tán sẹ́yìn mọ̀ pé ó kú ìpẹ́ igi wà lọ́ọ̀kan igi kùn tó bí àyìn síbi ìparí masára yẹn wọ́n fi ń tì í tó fi bọ́ sínú kòtò mú ọ̀bọ́ nínú kòtò tán wọ́n ti kọ́kọ́ gbẹ́ kòtò wọn tó rọ tì wọ́n wá tì tí wọ́n fi tì sí ibi kòtò tán wọ́n á ti síbẹ̀ tán ó kọ ẹni tó bù pẹ̀lú lórí ìyá màmá tó bù pẹ̀lú lórí tó ń dáná náà níbi àìsàn tí ó tí ó fò mọ́ tí wọ́n rò báyìí pé ó fò mọ́ kí ló wá ṣe bó wọ́n ti wá dà pẹ̀lú lórí wọ́n ní ẹjẹ́ á kó àwọn ọmọ kéékèèké jọ àti gbogbo àwọn èèyàn tá a bá ní lọ́rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ yín wá àwọn ọmọ náà sọ bá wọn bá kó wọn wá ọ̀yà kálukọ́ sa òkú lọ́wọ́ àmọ́ jù látọ̀ kan wọ́n wá ń jù sí sàárè sínú ibi tí wọ́n ti ń sí tí èèpẹ̀ fi ṣe kíni tó nígbà tí wọ́n bá jù jù jù náà yóò ṣe kíni yóò bò náà ni ohun tí wọ́n fi sẹ́ padà ìbọn lọ́n ti yẹ̀yẹ́ wọ́n ń jókòó lọ́ọ̀kan láì síbi sàárè tí wọ́n gbẹ́ ni pé ẹ máa jù ẹ máa jù ẹ máa jù títí tó fi kún bí wọ́n ti sin Abu Lahab hákàdá báwọn ará mẹ́ka ti gba ìròyìn ìbò information àbùkù tí wọ́n láti ìjogun bádìrì náà lè gbọ́n ni ọ̀kọ̀dẹ̀ asara dhalika fihim asaran sayyi'an jidda information tí wọ́n gbọ́ pé wọ́n pa àwọn akẹ̀tẹ̀rì ní maka ní madina nípa púpa yìí ọmọ bà wọn lọ́kàn jẹ́ gbọ́kàn ọ̀làpá ó reflect ní gbogbo sí sí àwọn ará maka padà hatta mana'un niyaha wọ́n lẹ́nu kankan wọ́n lọ sunkún òkú rẹ̀ o àtàwọn èèyàn tó máa sọ pé ẹ má sunkún ẹ má wọn mọ̀ pé èèyàn yín ẹ má jẹ́ wọn ẹ má sunkún wọn lọ́dọ̀ wọn àṣàyàn lọ wá sí gbogbo àdúgbò wa ń bí báyìí náà táyà máa sunkún lẹ́yìn kan bá kú tí wọ́n máa ké nìyáhà kí ti ká sunkún ní ojú lásán kọ́ nìyáhà ni ká máa kíbò sí ká máa polóhùn réré tàbá ń sunkún òkú gbé ah, ìyá àwọn ti kú ìyẹn kan tòun ti wá tán ìwé ilé náà pé nìyáhà níbi ọ̀pàdé dojú àlá àbí ní ti máa ń ka nǹkan tí wọ́n máa wí yẹn òun náà ní wọ́n pè ní nìyáhà wọ́n ní ẹ gbọ́dọ̀ sunkún àwọn òkú yín tó tẹ́ bá sunkún àwọn òkú yín àwọn èèyàn fi yín sí yẹ̀yẹ́ níbi ah ó ń sunkún gan ẹ mọ́ sunkún àwọn òkú yín sọ nípa báyìí bí wọ́n ti lọ́nu tọ́pìkì tó náà ni alimadina tatalaqa anba an-nasr gẹ́gẹ́ bá ara maka ti banújẹ́ ara madina náà gba information ayọ̀ eléyìí ńlá kà lọ́sẹ̀ tí ń bọ̀ torí pa ní òdàfẹ́ kà wallahu ta'ala alam